alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́n bá wa alim al-ghaibi wa shahada ọba tó jẹ́ pé gbogbo nǹkan lọ́mọ̀ bó ṣe máa ń tọ́hàn sí wa bẹ́ẹ̀ náà ló mọ gbogbo tí ó hàn sí wa gbogbo tó pamọ́ sí wa pátápátá nínú kádàrá wa Allah nìkan ló bá Allah tó wá sí wa ní olùgbàgbọ́ òdodo ọba náà ló bá ta dúpẹ́ fún wa salatu wa salamu ala nabiyyina Muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bà nábì wa Muhammad wa sahabi alihi wa sahabihi ajma'in kọ́bà gbogbo àwọn ará alẹ́ rẹ̀ àtàwọn sahaba àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìdáfẹ́ gbéyàwó ni ọ̀kan nínú àwọn ìṣòro tí ọ̀rọ̀ dàrú lọ́wọ́ látara nǹkan méjì níwájú téèyàn sì fẹ́ ṣe kan bẹ̀ téèyàn wàá mà yìí torí mẹ́mẹ́ fún yàn èwo ni ṣe láàrin nǹkan méjì ẹyọ kan náà ló sì fẹ́ ṣe kọ̀ wàá mà yìí tọ́ da nínú méjèèjì abẹ́yìn nǹkan ẹyọ kan náà ni ó fẹ́ ṣe àmọ́ ẹ̀mí rẹ̀ kan sọ pé ṣe ẹ̀mí rẹ̀ kan ní má ṣe nínú àwọn àṣòro tí ń kojú mùsùlùmí ni tí ìsìláàmù sì fún alábàáyọ lérí ẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè ní yóò wà nínú ìdààmú kò ní màá yí tí ó ṣe ẹ̀rù ọmọ bá ipò wo ni kí n ṣe ń bẹ̀ ọyọ́ fẹ́ fẹ́yàwó èèyàn méjì lọ́wọ́ yọjú sí kò wá màá yí tó fẹ́ nínú àwọn méjèèjì àbọ́fẹ́ lọ́kọ àwọn ọkùnrin méjì ni wọ́n dẹnu kọ́ kò màá yí tó fẹ́ fẹ́ láàrin àwọn méjèèjì àbí ẹ̀mí ẹ̀rọ sọ pé kò ṣe kọ́ọ̀sì báyìí nínú yunifásitì takasusu báyìí ni kò ṣe ọwọ́ di méjì màá lọ́wọ́ kò màá yí tí ó ṣe nínú kọ́ọ̀sì méjèèjì náà wàhálà ti dé orí físà wọ́n ní kọ́ máa bọ̀ wá ṣiṣẹ́ wọ́n fún físà lamẹ́ríkà wọ́n fún físà ní Kuwait kọ̀mọ̀ yìí tí ó lọ nínú méjèèjì kọ́mpìnì méjì lọ́gbà lẹ́ẹ̀kan náà wọ́n ní kọ́ máa bọ̀ wá ṣiṣẹ́ wàhálà ti dé ẹ̀rọ ọmọ bá wípé èwo ló dáa jù nínú méjèèjì èwo lórí rẹ̀ èèyàn wà ń bẹ̀ àbí wọ́n gbà ní yunifásitì méjì kọ̀mọ̀ yìí tí ó wọ̀ ń bẹ̀ àbáwọn èèyàn gbà níyànjú àwọn kan ma kọ́ àwọn kan ní kọ́ ma àwọn kan ní kọ́ àwọn tó ń jẹ ọ̀rọ̀ wá pé méjì máa lọ́wọ́ ìṣòro ni o téèyàn gbọ́dọ̀ wá bàyọ̀ sí nínú àwọn ìṣòro òun náà ní kọ́ pé nǹkan yẹn kan náà lọ́wọ́ àwọn dúnyà obìnrin kan náà lè yàn ẹ̀mí yẹn sọ fún yàn pé fẹ́ má fẹ́ kan náà lè tẹ́mi yẹn wá ẹ̀mí rẹ̀ kan sọ pé lọ ẹ̀mí rẹ̀ kan sọ pé má lọ wàhálà ti dé nǹkan tó fẹ́ tà nǹkan yẹ ọ̀kan náà ẹ̀mí rẹ̀ kan sọ pé tà ẹ̀mí rẹ̀ kan ní má tà o ọ̀rọ̀ àwọn èèyàn tó ti tarú ẹ̀ tí wọ́n ti yọ sàgbákò rí ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti tarú ẹ̀ tí wọ́n ti kó gbálé kò sẹ́nì kan tí ń bẹ nínú ilé ayé yìí tí ò ní máa bára rẹ̀ nínú òṣèṣì ọlọ́run máa máa ọlọ́run máa máa ọ ní fi máa ń dà wá lẹ́mìírú lérí nǹkan tá a fẹ́ ṣe kí wọ́n làbáyọ nígbà ẹ̀mí bá ti pín méjì lérí nǹkan àbáyọ náà ní al-istikhara talabul khiyara Allah subhanahu wa ta'ala kéèyàn ó béèrè àbáyọ lọ́dọ̀ ọlọ́run kéèyàn ó bẹ ọlọ́run kọ́lọ́run báwọn ṣẹ̀ṣà nítorí pé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àtàrin àti gbẹ̀yìn rẹ̀ kò sẹ́nìkan tó mọ̀ lẹ́yìn ọlọ́run ọjà téèyàn ta téèyàn ó jèrè èyí téèyàn ta téèyàn ó ibú téèyàn ó sọ́ọ̀tì ọlọ́nìkan ìyàwó téèyàn fẹ, téèyàn ó kàgbákò ọkọ téèyàn ní téèyàn wàhálà èyí tó èyí tí mi àbáyọ náà ni pé kéèyàn padà lọ́dọ̀ ọlọ́run torí gbà tí sàlàyé fún wa nípa irú yìí darí wa lọ́dọ̀ ọlọ́run kí fi darí ọlọ́wọ́n bá sọ́nà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní wa 'indahu mafatihul ghaybi la ya'lamuha illa hu ọlọ́wọ́n bá ní mafatihul ghaybi gbogbo tó pamọ́ pátá tó wà nínú kọ̀rọ̀ indahu ọ̀dọ̀ Allah nìkan ló wà la bá ní kò sẹ́nì kankan tó mọ̀ lẹ́yìn òun ọlọ́ni kan ṣoṣo sọ́tọ̀lá àdáhàm Quran 6 ayah 59 ọlọ́run ti já màláìka bọ́ọ̀lẹ̀ mẹ́ ọlọ́run ti rí àwọn èso ọlọ́run ti rí wọn bọ́ọ̀lẹ̀ ọlọ́run ti sàlàyé pé àwọn anábì ọlọ́run ọba ọmọ tí kí ó dẹ̀lé nínú jama ìlàhù ìlà àlá ọlọ́run ti já gbogbo àwọn wòlíì ọlọ́run ti já wọn bọ́ọ̀lẹ̀ pé wọn ọmọ tó pamọ́ ọlọ́run ọba ti já gbogbo àwọn adáfà àwọn awosẹ́ àwọn awoyẹpẹ ọlọ́run ti já wọn bọ́ọ̀lẹ̀ mẹ́ ọlọ́run tó sọ náà ayà mi ọlọ́run bá ní qul la ya'lamu man fis samawati wal ardi al-ghayba illa Allah ọlọ́run bá ní ẹ̀rẹ́ anábì sọ fún gbogbo ayé kí wọ́n mà kúl bá mi sọ fún wọn wípé kò sẹ́nìkan man fis samawa nínú gbogbo àwọn tó wà sánmà àtàwọn tó wà lérí ilẹ̀ tó wà ma al-ghayba nítọ́pamọ́ nínú kádàrá tára tí àti tẹlomi illa ọlọ́run ní Allah nìkan ló mà illa sọ́tù námúlì Quran 27 ayah 65 tí wọ́n náà bá ti bánú Quran yóò dá olójú pé òdodo là ń sọ lérí ètò yìí ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá tún wá sọ nínú sóra mi ibi ń jẹ́ oyé wáyé pé gbogbo àwọn awosẹ́ gbogbo àwọn adáfá gbogbo àwọn atẹ̀yẹ̀pẹ̀ tí wọ́n láwọn sọ tí ó ṣẹlẹ̀ fún yín ọlọ́run bá ní wọn ọ̀ma o kódà wọn ọ̀ma ìtàwọn gangan ó ṣe dípò tí wọ́n wá máa tí wọ́n fẹ́ ṣe wọn ọmọ tí ó ṣẹlẹ̀ sí wọn dípò tí wọ́n wà ọmọ tí ó ṣẹlẹ̀ sí wọ ọlọ́wọ́n bá ní wa ma tajri nafsun ma da taksibu gada ọlọ́wọ́n bá ní ẹ̀mí kan kọ̀ mọ́ tí ó ṣe lọ́la wípé bàbá kan wà ń bẹ ìyá kan bẹ àbí ẹ̀dá kan bẹ ọwọ́ mọ́ tí ó ṣẹlẹ̀ sí lọ́la àbí tó ń gan fẹ́ ṣe lọ́la ọlọ́wọ́n bá ní kò sẹ́ni ọmọ wa ma tajri nafsun bi ayi ardin tamut ọlọ́wọ́n bá ní kò ẹ̀mí kan fọ́mọ eré ilẹ̀ tó ń kù sí ọlọ́wọ́n bá ní kọ̀má kọ̀má kọ̀má kankan tó pamọ́ inna Allaha alimun khabir Allah nìkan ló ní mímà òun lọ́mọ tó pamọ́ òun ló sì lè fún yàn nírò nípa ń tó pamọ́ sọ́tù Luqman Quran thirty one ayah thirty four sọmọ pé bọ́ọ̀bá kí lárúbáwá ọ̀ṣàgbó ìbò òsì gbọ́ yorùbá wọn náà lọ́lẹ̀ sí Quran Quran thirty one verse tí kò tẹ̀lé ìlú kí làgbọ́ yìí ẹ̀rí ta mú wáyé òun náà ni pé ẹni tó lóun ó wo iṣẹ́ fún òun sọ tí yọ ṣẹlẹ̀ òun sọ iṣẹ́ tó lè ṣe àṣìlá òun bọ̀ wo iṣẹ́ àṣìlá rẹ̀ ọlọ́run bá ní ẹni kọ́ bá wa wo ibi tí ó kù sí ẹni tó ní òun ṣàlàyé fún ọbọ̀ yàbí tó ń lọ yọ̀dà bí ò ní dá ọlọ́run bá ní ẹbá ń bí ẹni sọ́mọ tó ń gan fẹ́ ṣe lọ́la ọlọ́run bá ní ẹbí ẹni bo ní ó kù sí ìtọ́lọ́run sọ fún wa nìyẹn ọlọ́run bá lóun gangan ọmọ kankan ẹ̀yẹ́ yá mi nínú ẹ̀sìn wa kí wọ́n làbáyọ nígbà tí wọ́n rí ẹ̀rí náà lọ́kọ̀ọ́rọ̀ ní báyìí sẹ́mọ̀ pé mo ti kó àyà mẹ́ta wá àyà mẹ́ta tó kéde àbí ọ̀sán bọ́ọ̀ bá ti gba àyà yẹn gbọ́ èsì muslim bọ́ọ̀ bá ti gbà púpẹ́ nìkan máa ń tọ́pamọ́ èsì muslim nítorí pé o ti fi kòránì rọ anábì sọ̀rọ̀ sọ́lá ń sọ̀lá yìí pé àwọn kan máa bẹ wọ́n ní ẹ máa bọ̀ àwọn ọba yín wo ti ọ̀pọ̀ amánú ayé yín anábì ní mọ́ni àtàkà yìí ná ẹni bá lè bá bàbá alágbègbà àbádáfá àfóníyẹ̀pẹ̀ fásọ dákọ̀wó bí wọ́n yẹ kó lù ó wá gbàgbọ́ pẹ̀lú ìtọ́sọ wípé ìtọ́sọ pé yọ́ ṣẹlẹ̀ yọ́ ṣẹlẹ̀ o ìtọ́sọ fún wa pé ń ṣẹlẹ̀ ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ lórí o fakọ̀tí káfàdà bí máa ń sílẹ̀ alẹ́ Muhammad anábì ni ó ń tọ̀hún ó ti ṣe kẹfẹ́rí pẹ̀lú alukọ̀ránì tá a sọ kalẹ̀ fún anábì àyà mẹ́ta náà lọ́lọ́run rí fàṣẹ àtàwọn àyà mí náà tó tó kù tọ́lọ́run ti ń sọ pé òun nìkan lòun máa ń tọ́pa mọ́ nígbà tí wọ́n ti lọ́dọ̀ ẹni yẹn kí wọ́n làbáyọ̀ a máa sọ fún yín pé ilé yọ̀ọ̀dá a máa wá sọ yìí tàṣẹ fún yín àbáyọ̀ wọn náà ní gbogbo akálẹ̀ ra ìwé tó ń pè ní ismail muslim citadel of believer citadel ẹlọ́lẹ́ra ismail muslim káwo prayer twenty ibẹ̀ ni anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ti ń sàlàyé fún wa pé kí náà máa ṣe tọrọ bá máa wà lọ́wọ́ kọ́lẹ̀ jábìrì bùnà abdullahi radiyallahu anhuma jabiru ọmọ abdullahi ọlọ́run bá yọ́nà sọ́wọ́n àti bàbá ẹ̀ wọ́n sọ pé kánà rasulullahi wọ́n ní òjíṣẹ́ ọlọ́run yóò alimuna istikhara tafi umori kulliha ìmọ̀ nkọ́ wa ní istikhara ìmọ̀ nkọ́ wa ní àdúrà tá a ṣe tọ́lọ́run fi bá wa ṣe sàyí tó dáa tí nǹkan méjì bá dàrú mọ́ wa lọ́wọ́ lábàlá gbogbo sẹ́mi wa nínú ọ̀rọ̀ ayé wa gbogbo tàbá ti fẹ́ sí nínú ọ̀rọ̀ ayé wa anabi àmà kọ́ wa ní istikhara kama yóò alimuna surata min al ẹgẹ́ bá anabi sí máa ń kọ́ wa ní al bẹ́ẹ̀ náà ni máa ń kọ́ wa ní istikhara istikhara ni ìbẹ̀lọ́ nkọ́lọ́ ń bá yàn sẹ́sà èyí tó da lérí tó dàrú mọ́ yàn lọ́wọ́ yaqulu wọn là nàbí sọ fáwọn pé idha hamma ahadukum bil amr gbogbo ẹnìkan tó bá fẹ́ ṣe kankan nínú sẹ̀mí rẹ̀ tọrọ wá dàrú mọ́ lọ́wọ́ tí wọ́n mọ̀yí tí ó ṣe fàlẹ́yẹrẹ káà min ghayri al farida ànábì ní kó dìde kò ṣe rákà méjì náfìlà náfìlà ní wa kì í sọ̀rọ̀ yàn súnmọ̀lì yẹ́kùl lẹ́yìn náà tó bá parí rákà méjì náà tán tó jẹ́ náfílà yóò wá sọ pé aláhùnmá ìwọ́lọ́n ọba mi inni aṣíkàṣẹ́rù kàbí ìlbíkà ìyún wà wọ́ ọlọ́n mi sẹ̀sà pẹ̀lú ìmà tó ti sáájú gbogbo nǹkan wà aṣíkàṣẹ́rù ka bí kò dé láti ka ọ̀fẹ́ kò fún mi lágbára kí n lè ṣe nǹkan yìí pẹ̀lú agbára wọ́ ọlọ́n ọba dàmílọ́lá fáyín náà ka taqdiru wàlà akidiru wọ́lọ́wọ́n bá wọ́lọ́bàtọ́ lágbára èmi ò lágbára wàtá àdámù wàlà àdámù wọ́lọ́wọ́n bá lọ́mà èmi ò mà wà á ń ta àlámùlọ̀ òyò wọ́lọ́wọ́n bá lọ́mà ń tọ́pa máwò kò sẹ́ni tọ́ máa lẹ́yìn wọ́lọ́ ànábì kí ọlọ́run báyìí o ànábì kí ọlọ́run ọlọ́run nìkan lọ́mà ànábì náà mà wọ́n lànà bí ó ní ẹmá sọ pé aláhùnmá ìwọ ọlọ́wọ́ bá wa ní ń kún tàtà alamu anna hadha al'amura tó bá jẹ́ pé bàbá ti mà nínú mà rẹ̀ wípé tí mo fẹ́ ṣe yìí èèyàn dárúkọ nǹkan yẹn khairu li fi dini orí ń bẹ́ẹ̀ fún mi níbi ẹ̀sìn mi tí ò ní gbẹ̀sìn mọ́ mi lọ́wọ́ tí ò ní gbẹ̀sìn lọ́wọ́ mi wa ma'ashi amúrí tí ó sì jẹ́ kí sẹ́mi mi dáa tí ìgbẹ̀yìn rẹ̀ sì dáa fún mi ajilihi wa ajilihi wọ́yá kíákíá báyìí àbí tó padà di ìgbẹ̀yìn ọ̀rọ̀ pàkìdírí olè ìwọlọ́wọ́ bá o fún mi lágbára láti lè ṣe nǹkan náà kò yẹ sírí òjì kọ wá sí ọrùn fún mi tó máa bá rí kiri fi wá fi àlùbáríkà sí fún mi forí síbẹ̀ fún mi wọ̀nyí kún tata alamu anna hada al'amura ìwọlọ́wọ́ bá tọ́ bá máa pín tí mo fẹ́ ṣe yìí ọ́ darúkọ náà ṣàrò lè tó bá jẹ́ pé aburú lọ́wọ́ ń fún mi fìdí mi nínú ẹ̀sìn mi tí ó gbẹ̀sẹ̀ lọ́wọ́ mi wọ́n máa ṣí yóò sokùnfà aburú fún mi nínú ṣẹ́mi mi wá àkíbàtì amúrí lẹ́yìn náà àtibọ̀tán rí ajilihi wa ajili bóyá nísìn àbí tó bá padà yá fasarifu àní ìkànnà masa yìí kú lọ́dọ̀ mi yìí kú lẹ́mí mi má jẹ́ fasarifu ní anihu kò yí èmi náà kú lọ́dọ̀ rẹ̀ ọ̀kadúrò ilé yàrá ọ̀yẹ́ra àìsàn kánà gbogbo ibi tí orí bá wá wà masa fún mi lágbára láti lè ṣe nǹkan tí orí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún mi tún ma arúgbó níbi yìí lẹ́yìn náà kọ́ wá jẹ́ nǹkan náà tẹ̀mí lọ́rùn tí bá ṣe kò fi ìdùnnú síbẹ̀ fún mi anábìnrin ti kà báyìí ti gbọ́rọ̀ rẹ lọ́wọ́ bá a láà lọ́wọ́ ọ̀yàn aláka méjì ọkà fatia àti sóra tó bá rọ ọlọ́run ọwọ́ aṣáàdúrà yìí lẹ́yìn ìgbà àdúrà ń wà ní citadel prayer twenty six lọ́wà èsì péjì o prayer twenty six ibẹ̀ lọ́wà tọ́ba ti wá aṣáàdúrà yìí tálẹ̀yìn aláka méjì òun wá fọ̀rọ̀ ọlẹ̀ fọlọ́ bí ìrìn àjò bá dá ọlọ́run darí rẹ lọ bí ọba dá ẹ̀mí rẹ kò rira rẹ bọ́mọ yẹn bá dá ọlọ́run fẹ̀mí rẹ síbẹ̀ kọ́ fẹ́ tí ọba dá ọlọ́run kọ́ ẹ̀mí rẹ kò la rẹ nǹkan méjì tó dàrú mọ́ lọ́wọ́ èyí tó bá dánú méjì lọ́wọ́ bá aláwọ̀ darí ẹ̀mí rẹ̀ sí eléyìí níta náà gbé kalẹ̀ fún wa àbáyọ ni lérí ìṣòro kìnnìkìnnì abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan wa májìá dààmú abẹ́lẹ́wọ̀n májìá lọ lè kọ́sọ̀ àwọn tí ó dà wá láàmú ọmọ sọ̀wádìí kẹfẹ́ríkà tó jáde láyé wassalamu alaikum warahmatullahi wabarakatuh